أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن هو الكتاب العزيز الله يحفظه وبعد ذلك ينفر بتلك القربى فذاك فعل حديث المصطفى فبه نور النبوة سن الشرع والأدب وبعدها علوم لا انتباه لها وبعدها نفس نفسها هلها فاختر لنفسك يا من آثر الطلب والعلم كنز تجده في معادنه يا أيها الطالب بأس وانظر الكتب واطلب بفهم كتاب الله فيه أتت كل العلوم تدبره ترى العجب وقراء دي تهديد المصطفى وكلا مولاك ما تستهيج ظلك الأربع من تأقطعنا لعلم الدين سوى به إذا تزيد منه قال واقتربا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ọpẹlẹ fún ọlọ́pàá ọba wa. alhamdulilah. ọba tí ó tún yọ̀ǹda fún wa. kí a tún máa pàdé lórí ètò wa tí à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ nípa iye àtàpọ́nlé alukọ̀ránù àti ìmọ̀ ìtumẹ̀. ọ̀pọ̀ ẹni fọ́lọ́ lórí orí rẹ̀ lórí wa. alihamudulilayi. ó sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa mọ́ àwọn tọ́lọ́hún ní kí wọ́n jèrè alukọ̀rán. gbogbo ẹni ọlọ́run bá ṣe dáadáa yìí fún kò sí orí tó torí nílé ayé ọmọlẹ̀. ọlọ́run adá ọkọ̀ fún ọ àlékún ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́ bá tójú ẹ̀dá anábíwá muhammad sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammadin wa sallim Ike ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa bá tójú ẹ̀dá gbogbo àwọn ọlọ́run ọba ní kí dáadáa lára wọn ọlọ́run bá ti kẹ́ wọn ọlọ́run bá ti sàánù wọn àti wọn káàbọ̀ sórí máa dúró díẹ̀ díẹ̀ nípa àwọn tó dọ̀rọ̀ mọ́ ìdájọ́ òfin nínú Al-Qur'an káàmà sí ayatul ahkam. èyí táàmà sínú ìtumọ̀ sí àwọn tí wọ́n máa al ló jẹ àwọn tí a máa al ní etí àbábí tí èyí kó súnsún tí èyí òun lọ́lọ́run subhanahu wa ta'ala olóòtú sọ fún wa nínú ya tí a bá wọlé yìí. wà á àwọn àtúrù ya rọ́bì. ànábi gbàjáde àwọn èèyàn tí wọ́n kó túnṣú nípa Al-Qur'an oríire fún wa àtúntò wà nínú oṣù Al-Qur'an gẹ́gẹ́. rẹ̀ mọ ojúṣe wa pẹ̀lú kùránù ètò ìdínkù nínú sẹ̀mí ayé mùsùlùmí. bí ọba rí bẹ́ẹ̀ ni ànábì òní tẹ́gbàjẹ́ rí àwọn tí wọ́n sàlù kùránù fi ń sáà tó pẹpẹ lásán. wọ́n sọ ní sáà fi tolé. mẹ́ta la pín ọ̀rọ̀ kùránù sí lánàá. kẹ̀rá tààlù àwòkẹ̀rá àlẹ́ ìnẹ́ mẹ́tẹ̀ẹ̀ta la kú sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà lè yàn máa ń ta ló Kùránì tí òfin ní wọnú àwọn táná ti dé tàjáde wọn lọ bọ́lọ́. wà á lọ rọ̀túrù yá àjẹrẹ gbogbo ẹni tó yàn lórí ìbùkún ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa tá a náà fà ní kíkẹ́ rẹ̀ a náà fà ní kíkọ́ rẹ̀ a náà fà ní kátúmọ̀ fífẹ́ wa tọ́ lẹ́yìn oríire ní fún wa. Àlùkùránù ètò ìpín ìyá tó yẹ lórí ọ̀kan náà wá síwájú wa wọ́n pín àlùkùránù sóbì lóbì wọ́n pín sí bí ọ̀nà mẹ́ta. Ibn Qayyim rahimahullah. Ìyẹ́ àlùkùránù lóbì wọ́n lé sí ọ̀nà mẹ́ta ni tàbí jù bẹ́ẹ̀ gẹ lọ. kódà wọ́n wọ débi ọ̀nà márùn-ún wọ́n wọ débi ọ̀nà márùn-ún òun ni yíyí àkùránù lóbì yíyí àkùránù lóbì bí ọ̀nà márùn-ún òun làkọ́ àwọn akọ̀ṣe. nígbà tí wọ́n máa tó wọ́n ní yíyí àkùránù lóbì a máa wá lójú ọ̀nà hajj sàmáà ẹ̀yìn. kó lè jẹ́lẹ̀ o ó lè jẹ́lẹ̀ bí wípé gbígbọ́ kùránù lè fún oríire gbígbé kọ̀ọ̀kan wa ta ẹjọ́ nígbà kó gbé yìí dáhùn sí yìí yálà láàyè yìí ni a ní kí la jókòó ti sàrà àwọn míì ní lè gbọ ẹlòmíì tẹ jáde lára láti àìnígbàgbọ́ nínú ẹ̀ ọmọ afa tí èèyàn ní àlùkòránù lórí nígbà tí ò nígbàgbọ́ bí wọ́n bá gbé lọ́jà ọgbà ẹ̀ lẹ́yìn pé wọ́n má gbé kọjá níwájú wọn oríire ni wọ́n gbé kọjá níwájú rẹ̀. ìdí ọ̀gbọ́dọ̀ mọ́ sí ilé mùsùlùmí òun àlùkòránù àwọn ọmọnìyàn wọ́n jẹ́ àlùkòránù lórí lójú ọ̀nà gbígbó ẹ̀wọ̀n ìmáàlì bíyì wọ́n ti sọ̀rọ̀ ìlè. ìnígbàgbọ́ sí àwọn ọmọ bíi tí wọ́n nígbàgbọ́ sí Al-Qur'an ẹlòmíì ò tiẹ̀ lè gbọ́ bọ́ bá gbọ́ wàá lọ bà nítorí ẹ̀ ní ìsù tí ń bá jẹ tí ń bẹ́ nú ẹ̀ kò lè tó Al-Qur'an kọ́ farabalẹ̀ ìyàlóyìn fẹ́ yẹn ìní Al-Qur'an lódì lẹ́lẹ́kẹ̀jì.

gbogbo omi tí alukuraanu ahụ pẹ́lẹ́ yìí o aláàlì ká ṣe ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí wọ́n yàn lónìí wọ́n ń gbẹ̀sẹ̀ kọjá aláàlì ọlọ́run àràpọ̀ ọlọ́run wọn àdó mẹ́. kódà bí wọ́n kà á tí wọ́n gbàgbọ́ ẹ̀rí fúnra kejì yẹn títòkè àwọn ṣùgbọ́n wọn lọ síbi àwọn ká wọ́n sì ń gbàgbọ́ ṣùgbọ́n ìlò olè. ìyàkùránù ló di ẹlẹ́kẹta òun ni ìyà ló di hajjọ́rò tàkìrì wà tàhàkùrù ilé. kéèyàn gbà wípé gbogbo ìdájọ́ ọ̀ràn mi pátá.

wọ́lá yàtà hákàmù lè ọ̀gbà wípé gbogbo ọ̀rọ̀ àwọn orí àkùránù lọ́wọ́ bí ìfẹ́kẹ́ bá rúdú ẹ̀jẹ̀ àgbè lọ bá àlùkùrá kò síbò ẹ̀kẹ́ta yẹ ìyàlùkùránù lódì èyí tó jẹ́ lẹ́tẹ̀rí orí hajjùlù tàdàbùrì ìwọ̀sàfà àwòrì eléyìí tá a fẹ́ máa gbé orí ètò ìṣe ìyàwó mi lójú ọ̀sẹ̀ tẹ̀dẹ́pò mi máa ń dáyà kùránù yẹ̀ wò bó lè ṣe lọ báyìí bó lè ṣe jẹ́ àti tàfàhùnmí tí èyí ó dúpọ̀ ó ti dẹ́ ẹgbẹ́ mọ fẹ́ gbọ́ àkùránù yìí bọ́lá ọba lè dé èyí ó gbọ́ ní àlọ́mọ tèèyàn lórí ọlọ́mọ tẹ̀lé ti àgbọ́yé rẹ̀ ní ìrọ̀rùn fẹ́ kọ̀ọ̀kan wa. èyí tó fẹ́ lẹ́ka àwọn onírú n'obi owu lónìí òun ni ájúrò ní ìfúnṣfà wàtàdáwí bì ọ̀pọ̀ èèyàn lónìí wọ́n ọ̀tí ẹ̀ mọ̀ pé ìkẹ́kẹ́ ń bẹ̀rẹ̀ àkùránù tí ìyẹn na fi ṣe ìwòsàn aga ya ohun tó yàtọ̀ sọ́lọ́run tó jẹ́ pé ilẹ̀ ifá òòṣà ẹ̀bọ lọ́bẹ̀rẹ̀ ayé ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà lọ́nìyà ní ìfẹ́dàpọ̀ ọ̀nà ní láti mọ àwọn tí wọ́n gbà ìrànwọ́ náà ní tọ́bẹ̀rẹ̀ rẹ̀ táwọn èèyàn wá kéwú mọ́lá wọ́n ń da méjèèjì pọ̀ olùwọ́ máa sọ fún yín wípé àlùkò àlùlà wọ́n lò fún kẹta. tẹ̀lé wa ni wọ́n mú kùránù yẹn wá ẹ̀ẹ́dùn láwọn nǹkan ní ìdúró fífún àyà kódà wọ́n lè máa ń lò ju gbọ́dọ̀ kan lọ́nu àyà a wọn lo wa wọn pè fi ń ṣe iṣẹ́ ìyanu òun lò táwọn fi ń ṣe

kùránù tó wá sóògùn sí nínú bẹ̀rù ògùn tó ṣe é déyìn òfin ní jalè ọ̀pàtàkì takapulu ṣìmáì takapulu ìṣìmá ẹnu òfin etí tì í lóbi lọ jalè nítorí kò rí ìtẹ́jẹ́ ògùn tó kùránù ṣe sí ọ̀rọ̀ takapulu ṣìmáì wọ̀tà àwọn ọmọ alẹ́ bíbí wọ̀tà wà á wà. ògùn yẹn kọ́mọ́tì tó lè láwùjọ wa náà. ọlọ́run ikuku gbogbo dáadáa ọmọ ènìyàn lónìí wọn ò lò ògùn yẹn bámúbámú la òní kálukú bá fi ayé àlámọ̀lú ọ̀rọ̀ kálukú olọ́pàtàkì sí dúpẹ́lú mi lọ. ó jẹ́ ọmọ nìyà máa kan wá mi wọn àná ọdún mẹ ó lọ sọ̀rọ̀ à. onílànà kan ìsìláàmù ti gbé wá láti fi dáàbò bo gbogbo nǹkan tó lè bí àmà ṣe ń sọ yàtọ̀ sí tọ́lọ́fẹ́ tí ó dá òun ọkàn wa. àgọ́ àwọn sọ fún wa pé ẹ má ti owó ara yín bẹ̀rẹ̀ náà fún mi bá a ṣe. ẹ má ti ẹ lọ́sẹ̀ tí ọ̀dà. ọ̀dà a ọ̀rọ̀ lọ́nà tó ọ̀dà òògùn wo ló fún wa ọlọ́ni èmi ọlọ́wà hàlà àdìbẹ́yà. kẹ́ ẹ má bàa ara yín lọ́nà ìtọ́ nìyẹn ọlọ́ni gbogbo ọ̀nà àtà ara àtà ara kò sí lẹ́tọ̀ ẹ máa ẹ máa rà kó lè jẹ́ pé lójú ọ̀nà àlàyé máa di owó ara yín fún ọ ní kínní èmi náà gba kínní lọ́wọ́ rẹ̀. pẹ̀lú lọ́dún pẹ̀lú dùnú ó ní tẹ̀lé ìlànà òtún fi kọ́wọ́ bọ́ àmọ́ báyìí sọpráìsì lórí ọjẹ́ ó ní ẹkú ọjà ẹ̀ka tó bá ti wùyí ẹ̀ka tó ṣe wùyí ọ̀sán ti jẹ́ àǹtà rọ́ọ̀sìn mẹ́kọ̀ọ́ kọ́wọ́ ló kú ọ̀nà ìyọnu sí kẹ́ni tí ó rà iye tí ń tàbí kẹ́ni tí ó fẹ́ rà ọ̀nà ìyọnu tí wọn náà ti fi kíyèsí pé òjò òjò rẹ̀ àjẹpàdé. ogun yẹn islam tó ogun kí n bá fi máa di owó ọdún aláìtọ́ ṣùgbọ́n yóò lo ogun yẹn àyíkọ́ yìí fi kákàtó àgàlùkò àná. wà á ti sọ ọ́ ya rọ́bì iná kọ́ omi dákọ̀dú àdàlẹ́kọ́ jù lòdì sí gbogbo ogun yìí la yóò lò ti balẹ̀ Islam ní ká má para wa ó ní a má para wa ẹ má para yín ìlú ọlọ́run ká dàbí fún rọ̀ṣìmà aláàánú ni mo jẹ́ sí yín aláàánú omi mo jẹ́ sí yín gbogbo ọ̀nà òun lọ́lọ́run subhanahu wa ta'ala ló fi júwe bí ẹ̀mí wá yìí bó ṣe tó ṣe tó bàtí gbọ́dọ̀ máa dáàbò bò wàlá tólùkù bí ayé ìbò ní làkàlùkà ó fi kálukú wá lọ gbogbo tó lè kópa àlùbẹ́ẹ̀bì yín ẹ má kàn wá ara yín bọ̀ ẹ jìnà sí gbogbo tó lè kó ìpalára bẹ́ẹ̀bì yín ọ̀rẹ́ tuntun ó yé wa pé orílẹ̀ ayé tó ń gbé kalẹ̀ yìí máa kàlẹ́ tó rárá máa tìlà èdè ọlọ́mọ ọ̀dá ní ti torí kẹ́ẹ̀lì máa bàjẹ́ kẹ́ ẹ lè máa kọjú ajọ́ síra yín kẹ́ ẹ lè máa yọ̀dà síra yín kẹ́ ẹ lè máa lẹ́ra yín kiri gbogbo ẹ̀ lọ́wọ́ ti sògùn rẹ̀ fún wa ó kì wá lọ káyé wá lò ẹ wo ìpani bó ti pọ̀ lórí ayé ìgbógun tí rẹ̀ rí bó ti pọ̀ lórí ayé torí gbóògùn tọ́lọ́hùn subhanahu wa ta'ala tó fi sílẹ̀ fún wa àlọ́. àwọn ọmọ nìyàn wọ́n kọ̀yìn sí àlùkùránì lójú ọ̀nà àìmú bí oògùn fún gbogbo àìsàn tí máa ń ti ọkàn gbogbo àìsàn tí máa ń ti ọkàn àìsàn tẹ̀pẹ̀rẹ̀ fún àìsàn ọ̀tẹ̀ àìsàn ìṣọ̀rọ̀ ẹni lẹ́yìn gbogbo ẹ̀ làkùrọ̀ àrùn ti sọ̀gbọ̀n sí ìbímọ ẹni gbogbo ẹ̀ ló ti sọ̀gbọ̀n sí ìmọ̀ abáwọn ẹni ìdá ọ̀sọ̀ òkùtì gbogbo ẹni fẹ́ náà Al-Qur'an ṣùgbọ́n mi yòó ló ọmọ yòó ló kò sì kò sì sí ìfọ̀yà káyẹ̀ lórí ayé nítorí wípé àwọn ọmọ yẹn wọ́n kọ́ lè sí Al-Qur'an kí gbogbo wọn gbọ́ yé kò yé wa wípé ìmọ̀ àjókòó máa gbọ́ àyà àlùkòránù tí wọ́n tún fún wa abùkátà sí pàápàá lásìkò tá a wà yìí zamanu alẹ́bí kẹfàrà fi ní àtìtà tòmátì tí ti fi náà pọ̀ pọ̀ àti ẹ̀rọ àti káyẹ́ àwọn abùkátà sí làwọn alẹ́bùkátà sí kí wọ́n máa bá ní káyà àlùkòránù yìí wọ́n máa fi dúwa níwèé òun lọ́ bá a mà èyí tí ẹnìkọ̀ọ̀kan wá tá a lè pàtàkì nítorí gbogbo tí ń ṣe mà wà ní jẹ́lẹ̀ tí mà á sínú ha. ìnira olúmọ wà ní jẹ́lẹ̀ tí mà á sínú ha. bí wàá ti wúlẹ̀ kọ́ gbangba kó tóbi tó. pàtàkì ha máa bì í ìmọ̀ àlùkọ́ tí wájà bá. èyí tá a fi ṣàdé rẹ̀. káàfin dé gbogbo ọmọ lórí òun ni màá sọ jẹ́ pé wọ́n sọ mímọ rẹ̀ dùn án yàn fọ́nà yàn ó sì máa sọ̀rọ̀ ya nfazọ العزيز الله يحفظه. Ìrọ̀lọ́ ọ̀sán jẹ́ kọ́lọ́ fún ara rẹ̀ ní وبعد ذلك علم فرج الكربى وبعد ذلك علم فرج الكربى فرج الكربى lẹ́yìn ẹ̀lọ́kàmà ìmọ̀ tí ọ̀tọ́ba ni tọ́ba ni mú gbogbo ìdí ń ṣe ìlú òdùn ọkàn balẹ̀ tó mú kó fún ni. fàdákà bá àdàmàdì ìsàlùmọ́tòfà sábìlì. lẹ́yìn ẹ̀lọ́kù àbísà nábì ọ̀rọ̀ nábì olóòrè yóò jẹ́ ká máa láti gbọ́ yé. Nùrùmù wá sí Súnà Ṣáríì wà ládàbà. Nùrùmù wá sí Súnà Ṣáríì wà ládàbà. Nùrùmù wá sí Súnà Ṣáríì wà ládàbà. Àwọn ìmọ̀lẹ̀ àmẹ́jọ ọlọ́run ọ̀làdì, òun ló fi òfin ẹ̀sìn, òun ló fi lélẹ̀ fún wa àtẹ̀kọ̀ yáàrì. Wàbá dàhádà òun ló láti àhàlà lẹ́yìn gbogbo ọ̀nà yìí sáàkà tí ò lópin yìí. Fàtàrí nínú àtúntí kàyà máa ní àtàwọn tọ́lá bá. Ìmọ̀ tó fi mọ ọlọ́run ni ọ̀sẹ̀ tàfún rẹ. Tọ́ba jẹ́ kó ọba di ẹrù pọ̀ wá mà. Òun ni kò fi ṣẹ̀dá. Ìmọ̀ àti Máríà Kọ̀hán òun ni kò ṣẹ̀dá. Wàlẹ̀ ìlú kan dùn ìtàgídì hù bí máa dì ní. Pẹ̀lú ọ̀rọ̀ ni mà. Pẹ̀lú ọ̀rọ̀ ni mà. bẹ́ẹ̀ èèyàn bá lọ bí tí wọ́n kó sí èèyàn bá ń bẹ̀ èèyàn bá bẹ̀ àyíwádà yìí. يا أيها الطالب وانظر wa tá à ń wá màtá ajá k'ama àmọ́ àní amájókòó, ká máa wá, ká bi kàtíà, á máa rí màánú A àwọn àmọ́ àkànújú ọ̀nà pé àfẹ́gbọ́ ntọ́lọ́hún mú wá ń bẹ̀ fún wa àfẹ́gbọ́ yìí. kùlùlù olómi dàda bẹ̀rẹ̀ ìlú tàwa la àjàbá. ọmọ ọmọ láyé pé èèyàn bá ń gbé wò tó ń gbé wò ọmọ ọlọ́run ìmà èyí tó rí lónìí ọ yàtọ̀ síta náà bọ́ ọba tún gbé wò wò tó ń yẹ wo tira wọn èyí tó rí lọ́la yọ yàtọ̀ sí tòní ohun ìmọ̀ lọ́mọ rí pàápàá وقراء في تحديث المصطفى وصلا وقراء في تحديث المصطفى وصلا وقراء في تحديث المصطفى وصلا Mọ̀lẹ́ òdìdà lórí ìtàwàbíyà ni. Wọ́n fi ọmọ náà. Ìlọ́wọ́ a máa kà orí àdìsà ni ó sọ̀fà. Máa kọ́rọ̀ ànábì náà bọ́ba ti ń ka bọ́ba ti ń ka kí ni bọ́ọ̀ ká Kùrán sì máa ni máa ké ọ̀rọ̀ ànábì náà tẹ̀lé. màwùlá kàmá tàbí yòókùtì yàkùtì ìlàkìlọ àrọ́bà. ọba gbọ́ ọba ti kà á èèyàn wá mọ̀rọ̀ pé kò ti ka díà tó o ti kó díà lé òdìdó ní mímọ̀ àbá ní wọ́n tẹ̀lé màwùlá kà á bọ́ọ̀bá tí wọ́n kà sí àkóhùn wa mà máa tún bẹ ọlọ́run ó rí máa fẹ́ sàyí yòkòtò lákàlà àràbà. lákàlà àràbà. gbogbo ojú ọ̀nà tí èèyàn fi ń jáde ìmọ̀ ó sì máa ń gbọ́dọ̀ káàkà ni máa fi kiri yọ ọmọ bí yá máa ń dábọ̀ máa lè rí ní tí nítorí إذا تزيد إذا تزيد منه قال واضطربا. Gbogbo bàtọ́ wọn bá lè pété èèyàn tọ́tọ́ àgbo ìmàwò ọlọ́run mọ́sálá ìdílé fún ọmọ ẹni kọ̀ọ̀kan wa. Inú òde ó sì máa dùn ìdá tọ́tà ìjẹ́ta mi níwù kọ́ ọ̀là wà sọ̀rọ̀bà. Ìdá tọ́tà ìjẹ́ta mi níwù kọ́ ọ̀là wà sọ̀rọ̀bà. Ìdá tọ́tà ìjẹ́ta ara rẹ̀ inú yìí ó sì máa dùn yóò máa dùn ọwọ́ náà máa ní wípé orí ó tẹ̀lé jọ. Ìta mú ọ̀rọ̀ afáwà yìí ni pé ọ̀gá àmà tí wọ́n fẹ́ ká mà òun náà ní máa àtọ̀rọ̀ Orí ẹ̀ náà ni àwa ń bá lọ. Èyí rẹ̀ pé àjọ máa wò láàjọ àwọn àdájọ́ òfin. a sọ fún wa nínú ọ̀rọ̀ lánàá pé kọ̀ọ̀bẹ́ẹ̀ sáré àkànjú bẹ́nu àkùrọ̀ àn eléyìí tó jẹ́ sí wípé kò sí ìdájọ́ òfin mẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà àwọn àpẹ́ẹ̀sìn kálukú máa ń sọ pé yìí kan òun láàyà tó jẹ́ àyà tó lè àkà ara wọn tí wọ́n kú wọ́n pọ̀. èyí sẹ́nu wọn kò sọ́pọ̀lọpọ̀ wọn máa ń sọ ní wípé ọgọ́rùn-ún márùn-ún òní ayatul ahkam ayatollah fi sọ̀rọ̀ ọ̀dájọ́ nínú Al-Qur'an wọ́n gbà pé kàmsùlẹ̀ àná torí pé rí wà wọ́n ti gbà pé ní ń jẹ́ ti ń jẹ́ òun ní jẹ́ ṣùgbọ́n bẹ̀rẹ̀ yá bá ń wò ó ìyẹn dúdú gbóló yẹn kìí ṣe ọkọ kan bẹ nínú àyà kùránù bàbá kà á sí èsì àti haram táàbì mọ ẹrí ìdájọ́ òfin nínú ẹ àtọkànlá kìí ṣe àti haram nínú sàn àbí Yusuf mi àdà ẹrí òfin ìyẹn ló fi pé ibi ẹnu àwọn àbúrò àpòlé lórí ni wípé ẹnìkan ò lè sọ iye òǹkà àyàtúlẹ̀ àká ìyá àyà ti ń jẹ́ ìdájọ́ òfin ẹ̀sìn nínú àtọ̀rọ̀ àn wọn gbà pé nìkan lè sọ àìsọ ọkọ nítorí lásìkò Eyi tọ́lọ̀ subhanahu wa ta'ala tó fi tó fi bá ní sọ̀rọ̀ tọ́lọ̀ fi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ al-Qur'an àyàtọ̀lá gan pátí àná lójú ni láti bẹ̀rẹ̀ ẹ̀ Eji ìdájọ́ bẹ̀rẹ̀. èyí ìlú ẹ̀ náà nìyẹn ẹ̀rù pa sọ fún wa pé nígbà tí táàlì kà nínú sọ́ọ̀bù fàtíà táàlì wípé ó ń bè wá lópin kankan pé mọ́tẹ́ tàbó ń wá lè mú kankan pé àlèṣe kò sínú fàtíà táàlì kà bẹ́ẹ̀. ṣùgbọ́n nínú tí tí wọ́n máa jẹ́ ìdájọ́ mẹ́. ìdájọ́ ẹ̀sìn ọmọ nínú lábàlá wípé bá a bá ń تعالوا بلاد يوكي صلى سبحانه وتعالى تبي صلاة سورة تبي صلاة تبي صلاة سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. kò sí ẹ̀ ń bẹ̀ nítorí pé mú ẹ̀ka ó kọjá fún súrà tá a ké yìí láti bẹ̀rẹ̀ ẹ̀dópin nínú ọkọ̀ tí fún ó ẹ̀ lọ bí ogún nínú ọkọ̀ tí súrà yìí jẹ́ ọjọ́ súrà tó dùn á ọjọ́ súrà kíni súrà dùn á lè jẹ́ súrà dùn ti àyájọ́lẹ̀ àká ó ti wa nígbàdúrà ẹ̀sìn nítorí pé àdùá ìbàdàn. àdúrà kí ni ẹ̀sán náà. ajẹ́bí wípé túwúrà yìí náà ọwọ́ nú àwọn ááyà tá a bá ní sọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn. kí ló ń jẹ́ àdúrà nínú sọ́rọ́tò fàdà? àdúrà rẹ̀ ní ìdínà sọ̀rọ̀ ọ̀dùnkà pé tọwọ́ tó dún ọ̀nà tọ́tọ́ àdúrà rẹ̀ fi wá máa. ojú ọ̀nà tọ́tọ́ àdúrà ni bó ti ẹ̀jẹ̀ fún àwọn àkọ́ńtà fírù ojú wọn tún fún agbègbè tàbídìnà torí wípé àti wípé àti ṣe kíni àtúmọ̀nà tọ́tọ́ àti bára wa nínú Islam ṣùgbọ́n àti wọ́n àtàǹsí yẹn àfi lọ́dọ̀ ọlọ́run kọ́ má yẹ kúò kúò lójú ọ̀nà Islam. ó ń fún wa nídàájọ́ wípé àyíyí pé ẹnìkan ju sáré lọ. nítorí kí ni ẹ̀rí pé tó fi bẹ̀rẹ̀ ní alhamdu lillahi ọ̀rọ̀ tára fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Allah. ìdínà ẹni àtúntò ọ̀rọ̀ wọ́n bẹ̀yẹ àlùmọ̀ká sọ tí a bá sọ̀rọ̀ tá à ń wá gbígbàdúrà lọ́dọ̀ ẹ̀ òun náà lẹni tá a ti dáàpọ̀ ẹ̀ láàyè ní ìdádókè ìdájọ́ àkọ́kọ́ nìyẹn. ọkọ wa wípé a máa dojú ẹni kọ ẹlẹ́gẹ̀ẹ́ nínú àdúrà. lẹ́yìn ẹ̀ nínú pípúrà yìí tó kọ́ wa ní ẹ̀kọ́ ó wa wípé àdúrà ọmọ ìyá mi mùsùlùmí sọ́dọ̀ fàájà ẹ̀kọ́ ni ọlọ́run ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ti ń ṣàdúrà wípé ìyẹn kan lọ wọnú àdúrà sọ́ọ̀tọ̀ sọ pé ọlọ́run ọyọ ọlọ́run fún mi lówó rárá ayọ̀ wọnú àdúrà rẹ̀ àmọ́ fi nǹkan ṣe àtẹ̀gùn àmọ́ fi nǹkan ṣe kí ni àtẹ̀gùn obìnrin kan kàtẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́ tí wọ́n ti àkọ́ wa nù. ìdájọ́ ẹ̀sìn eléyìí fún àwọn onímú ìrùsúra tó fà sí àyè àti nǹkan ti àtẹ̀kọ̀ọ́ lọ́bọ́lọ́ mi tí ń tètè máa tàwa tù. tàwa túlù mi àtàkùn gbogbo ìlọ́lọ́ ní tààdá bí màá ṣàrà àwọn òfin kìtàbí. ká tàtẹ̀kọ̀ọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tó lóhun fi ṣe òfin fún wa nínú sílẹ̀ òláwà fi kàtẹ́nu. ẹ rí i pé àwọn afá tí wọ́n sọ sí ń jẹ́ tàwọn sò wọ́n ní ká fi àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run bí wọ́n ṣàrà àwòlọ́rùn fi ìta rẹ̀ ní. pẹ̀lú tó lóhun ṣe lófin nínú díẹ̀ nínú ẹ̀kọ́ tí wọ́n ti àwọn akọ́ wa ọjà máa nínú tọ́lọ́ọ̀ṣe lófin wà á rí i fi kàtẹ́gùn lọ sọ́dọ̀. kíni kẹ́yìn ojú mẹ́. àgbẹ̀gbà tí ó wọnú sábà fẹ́ wọnú àlọ́ àfọwà ó ní alihamdu lillahi rabbil alamin. ọpẹ́ jẹ sáré ọjẹ ti di ọlọ ó bẹ sí ìboríyìn lórí gbogbo nǹkan ó ń tọ́ka pé ẹni tá a bá ló borí ní gbogbo nǹkan ó wùlẹ̀ lẹ́yìn àgbogbo nǹkan ó fi hàn wípé a máa fi èyí tọ́ta nínú orúkọ àti àfihànilẹ̀ àrùbù bíyà tàwídú àrùbù bíyà òrọ̀lẹ́ ẹlẹ́dàá gbogbo nǹkan àfihànilẹ̀ fọlọ́. ìdílé yìí lẹ̀ àpè ọlọ́run ló kọjú jẹ́ Ar-Rahman nínú àtìmáwò rẹ̀ ọkọ wa lẹ́kọ̀ọ́ wípé nínú tá a máa fi pe ọlọ́run kí ni àwọn orúkọ rẹ̀ tó dà bìmọ́ ṣàrà àwọn lọ́ọ̀kú fìdílà ìwádẹ́gùn pẹ̀lú pàápẹ́ jẹlọ́hún nítorí ọ̀tọ̀ fàájì àkọ́ wa ọgbọ́dọ̀ jẹ tọ́lọ̀ sọ̀rọ̀ àánú wọ̀ sáárà tó ṣe mọ́tẹ̀mú rẹ̀ nílẹ̀ fún wa ìlọ́mọ̀ wà fẹ́ẹ̀sì bí wọ́n ti pín káàpì sí àtẹ̀gùn àlùwàsíyà tá a fẹ́ fi ṣàtẹ̀kù lọ sọ́dọ̀ ọlọ́run tàwọ́sùlù òní àtàkọ́rọ̀ òkú ìlànà àlùwàsíyà ni mọ́ọ̀lù kàkọ́rọ̀ òbí ní ìlànà tàwọ́sùlù ni ìmọ̀ wá àtúmọ̀sọ́lọ̀ àlùwàsíyà ni mọ́ yòtàwọ́sàlù bí ní ìlànà irinṣẹ́ tá a fẹ́ wá fi ṣe àtẹ̀kù Allah òun là ń pè kí ni òun là ń pè ní àlùwàsílà ẹni pé máa ni wọ́n pè wọ́n mọ̀ pé mọ̀súlù ni òun yóò fi dùn lọ́mọ́ nítorí báwọn ọmọ akéwì àwájọ kù á sì máa sọ pé wọ́n gbà wọn àbáwá gbogbo kọlọ́kọ́ bá lè lékun dáadáa wọn. ó ti fún wa ní ìfáàdà ó ti túmọ̀ pé gbogbo ẹ̀ kì bá ń jẹ́ ìdí áfíríkà kẹ́gùn tọ́jà mọ̀ṣúrù gẹ́gẹ́ bá a sọ pé máa ń sàrà àwùlọ́ òun ní jẹ́ àtàwà sùnù. kọ̀bá ń jẹ́ ohun tí ó ti lè lè tọ́lọ́hún ṣe ní òfin kalẹ̀ tàbọ̀ jẹ́ ìtọ́jà pàtí tọ́lọ́hún ṣe ní kíni tó ṣe lófin òun ẹbí ní má wàsílà náà á mà pé ọwọ́ á lè jẹ́ mọ̀ṣúrù ó sì lè jẹ́ rẹ́rú mọ̀ṣúrù. o le je ìlú ṣeré ní ọlọ́run pé ní òfin ó sì lè jẹ́ ìtàn jẹ́ mọ̀mọ́nà ìtọ́lọ́run láàkọ́ lọ sí sí atẹ́gùn wà sọ́dọ̀ ó lè jẹ́ mọ̀ṣẹ̀rú àlùwàsílà ó lè jẹ́ mọ̀ṣẹ̀rú á wàkọ̀dì tàkùnú mọ̀mọ́nà ó lè lè jẹun tá a kọ̀ ẹni pé bọ̀ ẹni bí ìdì náà sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó ti bí lókè lọ. ìdì náà bí kan tó sọ̀rọ̀ àtọ̀lẹ̀ mọ́tò àkìlì. ara ìdì náà sọ̀rọ̀ àtọ̀lẹ̀ mọ́tò àkìlì mu náà ni sọ̀rọ̀ àtọ̀lẹ̀ àmì náà náà ń bá alẹ́ ní ẹnu gẹ́gẹ́ tó bá fi dùn. torí bàdà ni o lè gbé bàdà. o lè gbé bàdà. wọ́n bá ti wọ o lè gbé ní àtúkù báyà. náà mọ̀ pé àbúrò láti ọ̀sìn torí kúlù máa jáza àyúrọ̀ bá bàdàlá jáza àyúrọ̀ bá àtúfà bàyà ìdá fi mọ̀ ọ̀dà ẹ̀yìn ìsìlẹ̀yìn. gbogbo tá a bá lè sọ̀rọ̀ ọ̀gbù ẹ̀ ní bàdà yìí àwọn ọmọ akéwù àlèṣe ní àtúfà bàyà àyè méjì nìkan. ó bẹ̀rẹ̀ pé tá a bá sọ ní bàdà bá a pè àtúfà bàyà gbogbo tó kù lẹ́yìn ìdìnnà sọ̀rọ̀ ọ̀sán ni mo ń ọ̀sẹ̀ yìí. ọ ìrìnà ṣọ̀rọ̀tọ̀ lùsọ̀kì. Kò lè dá wá láì rí ìrìnà ṣọ̀rọ̀tọ̀ tó gbogbo tí mẹ́nu bá tíà ká fẹ́ di ọ̀kọ́jà kí ni ìdíjà ṣọ̀rọ̀tọ̀ lùsọ̀kì. Tọ́wọ́ àti kí ni ojú ọ̀nà tọ́tọ́. Sọ̀rọ̀ yẹn wa ní kí ni ọkọ̀ wa tó wọ́n wà ọbẹ̀ láti di àwọn àyà lókè tí wọ́n sọ pé bàbá fẹ́ bọ̀ lọ́hùn ní nǹkan a máa ń ṣe tàwásùn àti tàwásùn á fi nǹkan kan pàtẹ́wò lọ́ba ó o ó súnmọ́ wa ju sọ́run wa lọ kèé tí a tẹ̀lé máa wá ní àyè tá a bá ń fi ìpèsè tó jìn tó jìnnà pé ní tìtorí títóbi ẹni kèsè kó jìnnà tó wa nínú bàlágà kọ̀ọ̀rọ̀ ó súnmọ́ wa ọba tó súnmọ́ wa ju ìsàkéyìn ìtọ́run wa ní ọlọ́run subhanahu wa ta'ala. alhamdulillahi rabbil alamin ọ̀pẹ̀lẹ̀ fọlọ́wọ́ ọba tó dá gbogbo ẹ̀dá.

ọmọ ìfẹ́ bu àdìsúra wa ti kí ụlọ olóńgbà kọ́ wa. ọ̀rọ̀ rọ̀ ni. ẹni bẹ̀rẹ̀ rẹ̀ ayé àdìsí tó gbé wọ́ọ̀ sọ fún wa pé ayáwúrò ìlà ara kò gbé láti ẹyin ni à ń ti lókè à ń gbé tóbi à ń ṣe jẹ́jẹ́ fún tani fún ọlọ́. ọwọ́ àwọn

nítorí wọn bá yípo sọ nítorí tó ọfẹ tí kí ni kí bàbá ó fọ wọn yìí láàyè ló bá sọ̀rọ̀ láàdá ẹni pé tọ́lá náà bá yìí ti ń gbé gbólóhùn yóò dùn mọ́bì náà nú pé ọmọ mi ti jẹ́jẹ́ ó jẹ́jẹ́ dáadáa nítorí ó ti fẹ́ ó ti ti fọ ọwọ́ àkùtọ̀ mọ̀ ọwọ́ àpàdà máa tẹ́ mọ́ ìjẹ́jẹ́ nítorí tá a fẹ́ ṣe kí ni ìta fẹ́ gbà. sọ̀rọ̀tà làbínà. àná múta àlẹ́ yìí. àtọ̀rẹ́ o àti sọ àlàyé rẹ̀. ó bẹ̀ tó gbogbo tí ń bẹ nù wáṣẹ́ àtọ́jẹ́dà gbọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ kò ní wá. àríwẹ̀. níbo ti dẹ́kun wa bàbá tó múlò ọkọ̀ mi tí wọ́n fún wọ́n kò ní ìfà ìwòsàn. ọ̀nà wọn ni òfin ẹ̀sìn gbà pé ká sí ìwòsàn. ahkam na ayatul ahkam òdi òjá ti gbọ́dọ̀ wọlé nínú ọgbọ́n ẹ̀mí tí wọ́n gbà pé sùlá wà fún wọn pẹ̀lú rúkìá ṣe rúkìá. rọ̀súlù jẹ́ àjẹ́ńtà wa ọlọ́mọ tó mú wa pàdé nínú fàájì àtàwà yìí àtúntẹ̀ sórí kátó wá padà síbi ṣẹ̀fà kátó padà síbi ọ̀dà ṣẹ̀fà náà ní rúkìá náà wọ̀. nínú àyàtú aláàká tá a wà lórí ìṣúra tó alifáàkà. ohun tí ń kọ́ wa dáa sì mú lọ́wọ́ olùtùwà àwa sọ fún agbára wípé lórí àwọn àyà tí ń bọ̀ látòkè ohun tí wà nílùú ìtàwọ́sùn wípé èèyàn á máa pe àtẹ̀kọ́ yìí kó tó bí ọlọ́run léèrè nǹkan wàsílà má yòókàkọ́rọ̀ ràbò bìí nílànà nígbà máa fi ṣàtẹ̀gùn lọ bá ọlọ́run bóyá rọ̀já á ń lè ṣoṣù lè mọ̀rọ̀bùbà àwòdàpọ̀ á ń á lè mọ̀rọ̀bùbà bóyá abẹ́ fi ṣe ìfà kankan tí ẹ̀yin wá ń fẹ́ abẹ́ ti fà wá kó lè máa jẹ́ tiwa tàbá fẹ́ fi àdúrà sí sẹ́yìn wá sí kíni tọ́kọ wọ̀ pé wọ́n ń tẹ̀sí wa. méjì náà ń tẹ̀yàn sàdúrà ní lórí náà. ètò àwọn ọmọbí pàtẹ́gùn àti pẹ̀sẹ̀ méjì. èyí tó wà sùúrù àti èyí tó wà mọ̀ náà. èyí tó wà sùúrù àmọ́ kó kọ ọlọ́run tó dáa àti bí Ar-Rahman Ar-Rahim àti nínú Suratul Fatiha. inú kọ ọlọ́run tó dáa lọ́wọ́. gbogbo ọlọ́run dà o pẹ̀lú utna tọ́da jùlọ kò séyìí tí mo gbogbo ọlọ́run tí ọ̀dà gbogbo ọlọ́run pátá ni ọ̀dà àmọ́ fi ti àtẹ̀wò. فروى الوالدات أسماء الحسنى فادعوه gbogbo gbogbo yìí ọlọ́run mi mo ní. sí ọkọ̀ wa láti ẹ̀kọ́ ní

lọ́n kọ́ lọ́n tó dání. inú ku ẹwà fún súrà yẹn tóbi ní súrà àdúrà òun ló ku ẹwà fún àyẹ̀sán kò sí. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum inú ọkọ ọlọ́run tó da ẹyọ wọ́n lè sọ náà wọ́n kọ́ ọlọ́run tó dára ọlọ́run ọ̀sẹ̀ níbi kẹ́lẹ́ fọ́ sàn ọ́ pèlè fún ọ ní ó wà nìjà ló fọ́ tàbí tọ́ba tẹ́ túmùlà àgbámi tọ́lọ́ ní àmà fi pèrò gbogbo sí hàn lọ́wọ́ gbogbo rẹ̀ náà ti sọ fún wa mọ́jẹ́ ti kó fi kẹta sábẹ́ fún ọ lọ́gbà ayọ̀

bó ti náà lọ bá mú lórí ètò yìí máa fi bẹ̀rẹ̀ lọ wọ́n máa wá wà fún àlàyé wá kiri tí wọ́n tún gbégbé gbégbé tí wọ́n lọ. tí wọ́n fi léèrè kúri ọ̀làyé òfin ní sinmi ẹnu lè léèrè wá débẹ̀ léèrè ọ̀kọ̀ nígbà tó jẹ́ pé kó ní olùmọ́lẹ̀ tó bá jẹ́ òun ولله الأسماء الحسنى فادعوه بها ọlọ́run ni ẹ máa fi pè mí ni ẹ máa fi pè mí ọlọ́run mhm. gbogbo ọ̀dàrú. wàdàrú ìlàrí ìlàrí ètò nàbí àfihàn yìí. ọlọ́run ní ẹ ti gbogbo àwọn tí wọ́n kọjá ayé wọn ibi òkú èmi ọlọ́run náà tó fi nǹkan mi kù kí ló tó kọ́ lọ́wọ́. báwo ni ẹ dáhùn náà. gbogbo àwọn tí wọ́n yẹn kó kan ní ìdínú ẹ̀ ọlọ́run ní ẹ̀jẹ̀ náà sẹ́yà ẹ̀fọ́ tuntun ó sàwọn ilé òun ó kọ́ ní ìgbẹ́. wọ́n lé wọn lẹ́bi náà lórí ìdúnà bí àtìmáàlì. àwọn tí wọ́n kọ́ ní ìlẹ́yìn ètò ọlọ́run pẹ̀lẹ́ nínú àkùránù nínú àdìsí ti ọlọ́run ní ẹ̀ lọ́ba wọn ṣe. lórí ìdíjà ọ̀nà nàgà ló yà mẹ́lò. ọlọ́run ní báyìí bá jẹ́ ọ̀hún ò ó lè yẹn kó wọn máa kọ́lé kó wọn máa mọ́tò kí wọ́n máa bá wa kẹ́rù láyé ẹ̀yìn. ayé lè yẹ ẹyẹ lójú ọ̀nà ó bí jẹ ṣùgbọ́n àti àwọn olùyẹ. àti àwọn olùyẹ ọlọ́run ní a ti san wọ́n lẹ́sàn. àyùkì sọ́nà máa ká lu yàrá lù. gbogbo sẹ́ńtà àpò mi ni ọlọ́run ọlọ́run ní bọ̀ wá. sọ́nà máa ká bó o lè ká lọ́gbàwá lọ kà á lé ìbò wọn ò tu kó o tu rẹ̀ bó o sì mọ ẹ òyìnbó ọlọ́kọ́ kẹjọba Saudi Arabia lọ́pàá tó ń bá àwọn orílẹ̀-èdè bí náà tí wọ́n ṣe dáadáa mo ní làtàdúrà fún wọ́n ti tún gbogbo ẹ̀ wọ́n tún Yorùbá wọ́n tún làgbàwá àbí wọ́n tún lé èbó wọ́n tún láwùsá gbogbo èdè yìí bẹ́ẹ̀ láyé tó tún máa wà lásán wọ́n tún káyé náà lè rí kàfúnra ẹni nínú kíkẹ́kọ̀ọ́ ọlọ́run láti ẹ̀yìn lẹ́sàn gbogbo tẹ́ǹtì gbogbo tẹ́ǹtì àkọ́ mímí ọlọ́run tí ò jẹ́ mímí ọlọ́run lórí gbogbo ẹ̀ la tẹ́ẹ̀tún gbàgbọ́ ran ẹni tí wọ́n máa tẹ̀lé káàkáà ní tẹ́ẹ̀tún gbé wọ̀ kúkú dàpọ̀ aláwo fún ọmọ ọ́fíìsì kan náà ọ́fíìsì kan náà ọ́fíìsì lórí ta náà ṣe ń gbé pèsè ń ẹjọ́ pàdé ó kọ́ ọlọ́run nínú tí bá àyájọ́ ẹ̀sìn tá a kọ́ tó kọ́ a làáfíà ọlọ́run tó gbófin ọlọ́run. ẹ̀dá àdéhùn wa Muhammad nínú àgbà wa bàbá wa ìmọ̀ mùsùlùmí bí ó gbé jáde ó ní rọ̀sùn ìdá kàkúrà bí i amúnú tí nǹkan kan bá ń lé láàrin tí ò kó pé tí mo pé kò láti gbé kíní gbà yàtọ̀ ìdí wọn wí kíní máa ń wí wọn láti fi ọ̀sọ̀ pé yà á háyì ọ̀yọ́ yà á háyò yà á ọ̀yọ́ ẹ̀rọ àyè àtàwé. Lọ́ọ̀ ìdí máa wí eléwò òdúnyà kò tó amáláyé lónìí ẹni tí bá ń bílẹ̀ fún yìí òní rérò wèé rérò tòródò lónìí ológo ìwé pọ̀ mẹ́lẹ́ ibi irọ́ lè ro sí pọ̀ ibi ẹ̀sán lè ro sí pọ̀ wọ́n kàbọ̀ ni wọ́n ebi ayé akọ̀yọ́mù là á ní ìjókòó ká mi ò lè jókòó sílé yàrá ẹni olóore ju ọ lọ náfẹ̀sẹ̀ rán ibi wínú ẹ bá àbá àtọ́bá sì ní ìtàn níta náà bí máa ń wí bóyá wọ́n èkú wọn fà lè fà já lọ járí járí ìdí wínú yà ájú yà àbẹ̀yẹ̀wò kẹrẹ ọmọ àti kàrà sàbí. ìdá rẹ mo fi wá lọ́wọ́ tàbá sùlù yẹn èyí tí sùrọ̀tò fàtíà ti ń kọ́ wa. nínú tàbí wá tàbí ṣe wà sílà. lọ́sọ́dọ̀ ọlọ́run lórí àdúrà nínú ẹ̀dá àbánisọ ọ̀lẹ́yà oníṣẹ́ni gbogbo sẹ́ni ní ẹ̀ bá ṣe sẹ́ni a máa fi wá tẹ̀lé ẹ̀rọ àfíkà tẹ̀lé nínú sẹ́ni ní kíkà kura ẹni pé nínú súrà tọ́hún máa wọ̀ fún àdúrà láyé olùfàjà wa bàbá ti sọ̀rọ̀ ẹ̀yà kan kọ̀sẹ́ni tí wọ́n sọ fún wa pé kíkà lùkù wá á bébè ìtàkẹ́lù kọ̀sọ́sọ̀ tí wọ́n sọ pé kíkà lùkù wá lórí ìtàkẹ́lù bí àdúrà ẹnu tá a lè tún pé lọ́nà bí àgbà máa ń pé àdúrà láàbí ṣáájú sẹ́ ẹnu bíbí sí ìdúwà nílé á ti gbàdúrà tán kátó wá káàtà bẹ́ẹ̀ ti ṣe àtẹ̀gùn tá a bá fẹ́ ṣe lọ́nà olóṣù tó wọlé àtòrí pé làbá dáwọn bàbá wa tí wọ́n máa ń ṣe lọ́wọ́ ti sàbá àgbà ó pè káka àgbà àgbà ẹni tí ó pè bá dé àkàkí tí ó pè kọ̀dà ojú mi ta tó lè máa wọlé pé àtẹ̀yìn jàmọ́ àpapọ̀ tàbí ojú mi ta tó lè fi wọ́n lọ. ṣùgbọ́n ń dára kà kò sẹ́ni tí ó sọ pé èdè ọ̀dà ni pé bèèrè amánú sọ̀rọ̀ rẹ̀ kùránù kíké amánú sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ó fi jẹ́ fún ọ́nà ìlọ́dọ̀ ọlọ́run òun ní ká ṣe mọ́ nìkan ti ṣe mọ́ nìkan ti ṣe. tí ó bá dá tí ó di jẹ́rẹ̀ pé kùránù la ké pé afẹ́fẹ́ lọ́ba yóò ọ̀yá gbogbo fẹ́mi kọ̀ọ̀kan wá bá mọ̀ bá sí àmì ká ké káfíńtà fẹ́gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run káwa ara wọ́ sọ́lọ́ ọlọ́run nígbà fẹ́mi àmọ̀ sọ́ọ̀lì báwọn náà bí Ibrahim nígbà parí kàábà wọ́n bí yàgbá Ibrahim àlọ́kọ̀ wá ìdá nígbà tó ń bá ìdí wá ìsìmáìlú rọ́bàlá àràtà rọ́bàlì nìyà mọ̀ pé tẹ́tà wọn ni wọ́n wá wí pé ó ti rí ti ti fi ni káàkiri bẹ lọ rẹ. rọ́bà náà bàbá balẹ̀ mi náà iná kà bá sàmì ọ̀làlẹ̀. a máa fi àwọn iṣẹ́ tọ́jú iṣẹ́ olóore a máa fi ṣe àtẹ̀kùn. ẹ̀rí gbà tó ọdún ẹ̀dá ọ̀sán fún wa ó rí ìgbà àwa ahadùkún ìlà fẹ̀rẹ̀ àṣírí lẹ́nìkan ló yín bá ti ń dìde lọ́kọ́ ọ̀fẹ́ lọ sùn lórí ibùsùn ẹ̀ wàlẹ̀ ìyá òfin fèrè àṣà yà gbọ́ bẹ́ẹ̀ bí o wà kàkọ́ òfin gbọ́n àkọ́dà ọ̀sán bẹ́ẹ̀ olóbi dá àṣẹ láti ìzáàlì dákìlọ̀ wá yọ òdì òdì aṣọ ọ̀bọ rẹ̀ ọmọ òfin gbọ́n òfin gbọ́n òfin gbọ́n bẹ́ẹ̀ bí ẹ. àná tuntun sọ ikú mọ̀ tó òfin ní ká ṣe é ó ní fàyínà wùlà yẹ́dìrì àhàdùkùn má àlàfàwù rè ọmọ ẹni tó ti gba bẹ́ẹ̀ dì mọ́ ọlọ́ hmm, ṣáájú kí wò tó fẹ́ sùn báwọn ẹ̀dá kan ti sùn lórí ibùsùn tí a lè fojú rí tóun ti fa mùsùn jẹ́ jẹ́sì ló lé lẹ́yìn ẹ wọ́n ti ló bẹ́ẹ̀ dì lẹ́yìn ẹ kó o tó fẹ́ ọ̀bá tó rọ́ọ̀lù ilé ìfọ̀ gbogbo àdéhùn táyé wà náà. ẹ̀ka máa ń wọlé wípé àkòsí ìwé ìkòsí ayá rẹ wà ọ̀gá ni pé àjẹ̀nù kàkọ́ sí i kàkọ́ rẹ yìí nítorí pẹ́pọ̀ lẹ̀kọ́ ẹ̀sìn ni. ó lè jẹ́ nínú rẹ yìí ó rẹ yìí. mú lónìí àti rẹ̀ ní ọ̀la pẹ̀lú àdábì ní fasọgbà ẹja ló bí fasọgbà àápàdé àdìsí yẹn lọ́la kí àdìsí kọ́ wa tọ́jú tọ́jẹ́ kẹ́hìn bẹ́ tọ́jẹ́ kẹ́hìn nínú rẹ̀ ní a fi wá abẹ náà lórí ipa àfẹ́ sùn ọlọ́kọ́sọ wa jù ọ̀la lọ lẹ́yìn kan ti abẹ náà fún gbogbo àwọn àtọ́ wa sáàjì rí dáadáa lára wọn báyìí bí kún àánú rẹ lórí wọn. àbúrẹ́ tó mọ̀ jẹ́ kọ́ máa bọ̀ wọ́n láti tóbi ọlọ́run lákàrà àtàdúrà fún gbogbo àwọn ọmọ ìyá tí àjọ ń dààmú sí olórí ni o tí ẹnì kọ̀ọ̀kan wa tá a fi láǹfààní máa gbọ́ wa báyìí àwọn kan lọ́wọ́ lò sábà bí tí wọ́n lọ sẹ́ ń bọ̀ sẹ́ ń náwó sẹ́ ń nára aláwọ̀ ní ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run èso dojú kọ ọlọ́run ọba ẹnì kọ̀ọ̀kan yín lọ́mọ bá yín gbọ́ bùkátà yín lórúkọ àwọn ọmọ ìyá mi tí wọ́n ń jẹ máa rí ọ̀kan dá o ọlọ́run نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وكتاب ويبا بعلم والانحراف له بل أنت بحر لكل العارفين به